lákọ̀ọ́kọ́ màá sọ pé èyí ni pidgin radio eléyìí jẹ́ rédíò tó jẹ́ ti digital láti orí ẹ̀rọ ayélujára láti bí ọdún mẹ́rin sẹ́yìn tí a ti bẹ̀rẹ̀ ní ọdún 2016 ọ̀pọ̀lọpọ̀ iná sọ pé digital kò lè gba gbogbo ayé kò lè gbàkóso ní ọdún 2020 yìí àti pé digital ti ń gba gbogbo ẹ̀ pidgin radio ti wà láti ibi ọdún mẹ́rin tí a sì ti rí i pé wọ́n ti ń kópa nínú ètò ọrọ̀ ajé tí wọ́n ti ń fi àyè sílẹ̀ fún àwọn tí wọ́n ṣẹ̀ ń dàgbà bọ̀ àwọn tó fẹ́ di èèyàn tó ń sọ lórí rédíò ní sọ̀rọ̀sọ̀rọ̀ ni àwọn agbọ́rọ̀káyégbá ni pápá tábà wo nípa ayé díjítà ta wà yìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló nífẹ̀ẹ́ láti ṣiṣẹ́ yìí tó sì ń fi àyè sílẹ̀ fún àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí tábà wo nípa digital radio ó pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ mo rò pé eléyìí jẹ́ ipa àkọ́kọ́ tí orílẹ̀ nàìjíríà wọ́n kùnànú rẹ̀ tábà wo ní gbogbo ọdún ni àwọn akẹ́kọ̀ọ́ ń kúrò ní ilé ẹ̀kọ́ gíga tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè tábà sì wò dáadáa pé kò sí iṣẹ́ fún wọn láti lọ ọ̀pọ̀lọpọ̀ ló wà nílé bàbá nílé ìyá wọn tí wọn kò ṣe kankan tàbá wo eléyìí ó tún mú ọ̀nà láti mú iṣẹ́ wá fún àwọn ènìyàn pàápàá ó tún ṣe àdínkù bá àìsíṣẹ́ èyí tó gbinlẹ̀ bí olóran ní orílẹ̀-èdè nàìjíríà yìí ohun mìíràn tí a tún tún ṣe òun ni pé ó fi ọ̀nà sí láti polówó ọjà a mọ̀ pé díjítà ni a wà yìí lákòókò covid-19 ó fi àyè sílẹ̀ fáwọn èèyàn wà nílé gbogbo èèyàn ló lọ sí ipa díjítà ọ̀pọ̀lọpọ̀ ló mú iléeṣẹ́ wọn lọ sí ipa ayé díjítà nípa ṣíṣe mítìn lórí ẹ̀rọ ayélujára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ìgbà náà ni ètò ọrọ̀ ajé ti lọ dáradára tó jẹ́ pé kò ń ṣe orílẹ̀-èdè nàìjíríà nìkan ni láti kíbi tẹ́ bá wà lẹ́ lè gbọ́ digital radio yìí láti nípasẹ̀ digital radio yìí à ń polówó káàkiri gbogbo àgbáńláyé tẹ́ bá wò gẹ́gẹ́ bí radio station èyí tí a wà tẹ́lẹ̀ tá a bá wò pé tá a wà ní Èkó tó bá ti kúrò ní Èkó o lè láǹfààní sí àwọn iléeṣẹ́ rédíò tó wà ní Èkó èyí jẹ́ èyí tí kéde tí digital tí ó mú àkùndé kù nínú rẹ̀ níbikíbi tó bá wà o lè gbọ́ digital radio bẹ́ẹ̀ ni o bá wà ní Ìbàdàn a máa polówó ẹja ẹ táwọn èèyàn tó wà ní US wọ́n máa gbọ́ gbọ́ bá ṣe ń polówó ọjà rẹ látòkè nàìjíríà ohun tí a nílò ni láti connect àwọn ọmọ orílẹ̀ nàìjíríà tí wọ́n wà ní òkè òkun nígbà tí àwọn ń bẹ̀ pé báwo ni business yìí ṣe rí ah mo sọ wípé à ń fi àyè sílẹ̀ láti ṣiṣẹ́ fún àwọn ènìyàn a sì ń connect àwọn ọmọ orílẹ̀ nàìjíríà láti mọ orísun wọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n dá sílẹ̀ ní òkè òkun tẹ́ pé òkè òkun ni wọ́n bí wọn sí tí wọ́n láǹfààní sí àṣà alẹ́ wa àti ohun tó ń lọ ní orílẹ̀-èdè nàìjíríà nípasẹ̀ pidgin radio yìí a kàn sí gbogbo wọn láti lè gbọ́ èdè àdàmọ̀dè gẹ̀ẹ́sì táwọn sí pidgin english ó jẹ́ pidgin english jẹ́ ohun tí ó ti fi òǹtẹ̀ lù a lè wò ó nínú dictionary ọ̀rọ̀ àtúmọ̀ pé a máa rí àwọn ọ̀rọ̀ tó jọmọ́ ọ̀rọ̀ pidgin níbẹ̀ tẹ́ pé àwọn tó wà lókè òkun gan wọ́n ń gbọ́ dáradára tabasi gbogbo àwọn tí ètò bísínẹ́sì tí ó ń kópa ni pé íńtánẹ́ẹ̀tì tá wò pé ní orílẹ̀-èdè nàìjíríà tá wà láti ra data ó jẹ́ ohun kan tó jẹ́ ìṣòro fún wa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ pa báwo lè fi gbọ́ íńtánẹ́ẹ̀tì rédíò tẹ́ pé mi ò ní data mi ò lè waste data mi ó jẹ́ ìpèníjà kan tí ó ń ṣàkóńdé bá ètò ọ̀hún tábà tún wò nípa ti ètò mọ̀nàmọ́ná ó jẹ́ pé láàrin ọjọ́ kan o gbọ́dọ̀ rí dájú pé o rí ẹ̀rọ amúnáwá ló wà ìyẹn jẹnẹrétọ̀ tó jẹ́ pé ìpèníjà ńlá ni tábà pé gbogbo àwọn eléyìí èló ni òun pa nígbà tó bá ná owó lórí internet data nígbà tó bá náwó lórí jẹnẹrétọ̀ táwọn pé ọ̀nà láti lè mú kí ètò àrẹ jẹ́ èyí tó búbọ̀ gbèrú sí ni pé kí wọ́n ṣe àdínkù bá iye tá ra data ní orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ àyè yóò wà fún àwọn ènìyàn láti máa gbọ́ àwọn àwọn digital radio dáadáa tábà mo gẹ́gẹ́ bí mo ṣe mo gbọ́ pé orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn tó ń lo data àwọn ni wọ́n ń sọ owó gegele jù ní àgbáyé tó yẹ kí ó rí bẹ́ẹ̀ tí àyè bá wà fún maybe oní náírà mẹ́wàá o lè ra data ní mo nígbàgbọ́ pé ètò okòwò yìí digital radio yìí yóò túbọ̀ gbèrú sí dáradára ju eléyìí lọ tá bá pé bí data bá ṣe pọ̀ sí ni streaming yẹn ṣe máa pọ̀ sí bí o bá ṣe ní data sí ló ṣe máa ní àwọn tí wọ́n ń gbọ́ streaming digital radio àwọn tó wà ní òkè òkun tá bá sì wò àwọn tó wà ní òkè òkun àwọn ló ń fi bẹ́ẹ̀ gbọ́ digital radio nítorí pé data pọpulowó ẹ̀ ní ní agbègbè wọn ibi tí wọ́n ń gbé tí data tó bá wà dáradára ní orílẹ̀ nàìjíríà mo ní ìgbàgbọ́ pé digital radio yóò túbọ̀ gbèrú sí orílẹ̀-èdè nàìjíríà tuntun èyí tí mò ń fẹ́ òun pé lákòókò ìgbà ayé àtijọ́ mo nígbàgbọ́ pé ètò ọ̀kọ́ ọ̀fẹ́ ó wà ètò oúnjẹ ọ̀fẹ́ ó wà fún pé àwọn bàbá wa gan wọ́n jẹ àǹfààní nínú rẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ nípa ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tàbá wò pé èèyàn mélòó ni ìjọba ń san owó ìkẹ́kọ̀ọ́ wọn mo fẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ pé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yóò wà mo fẹ́ orílẹ̀-èdè tuntun orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn ènìyàn yóò túbọ̀ ní àròjinlẹ̀ nípa ọ̀nà láti ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bí ó ti yẹ láti lè jẹ́ kí wọ́n ní ohun tí wọ́n fẹ́ tó bá jẹ́ àwọn tí wọ́n ní àròjinlẹ̀ nípa àwọn tó ń ṣe creative ni tó bá ní idea yìí tó pé tó bá ní àwọn ènìyàn tí wọ́n lè gbèrú tí wọ́n lè súgbà ẹ̀ láti lè ṣètò yìí yóò túbọ̀ gbèrú sí dáadáa tó bá ní èrò láti ṣe ó yẹ support kí wọ́n fi àyè sílẹ̀ fún wa orúkọ Ovi Osuale mo dúró pẹ̀lú ọ̀dọ́ Nàìjíríà CEO digital radio ẹ ṣe púpọ̀.